ní ìparí ní báyìí mo fẹ́ sọ̀rọ̀ kan tó pàtàkì gan ọ̀rọ̀ yẹn akhbarani man athiqu bi naqli ẹni tí mo ní ìfọkànbalẹ̀ sí ìfúnni nílò rẹ̀ ló fún mi lórí nípa ọ̀rọ̀ yẹn wọ́n ní kan náà ọmọ ìyá wa tí mo nífẹ̀ẹ́ gan mo nífẹ̀ẹ́ wọn gan wàláhì wàláhì mo sì nífẹ̀ẹ́ wọn nítorí òdodo ni mo dẹ̀ ń fi ìfẹ́ wọn sí lọ́wọ́ Allah subhanahu wa nínú àwọn ọmọ ìyá tó yẹ kí wọ́n ní gbìyànjú lórí ìpèpè síbi súnnà àti ìdáàbò súnnà wọ́n ní wọ́n sọ̀rọ̀ kan ọ̀rọ̀ yẹn wá bà mí lẹ́mí jẹ́gàn wọ́n ní àwọn tó ń gbára ta yìí o lórí ọ̀rọ̀ halabi yìí o kéde pé tíra halabi fúnra rẹ̀ kéde pé tíra halabi náà lọ kà fúnra wọn o tí wọ́n ń yọ àwọn kíní àwọn náà lọ ń ka tíra àwọn àfáà mí ni o ọ̀rọ̀ tọ́mọ yà wá sọ yìí àti ọ̀rọ̀ gbáà ni kò sí nǹkan tó burú nínú pé kéèyàn lọ ka tíra àwọn onímímọ̀ láti fi mànà ṣé dandan ni kó jẹ́ sí pé àwọn ni wọ́n lọ sínú tíra halabi tí wọ́n lọ yọ àwọn mukhalafati fúnra wọn wọ́n ka in táwọn onímọ̀ sọ nípa ẹni yìí wọ́n ti gbà á pẹ̀lú ẹ̀rí tó tí àwọn onímọ̀ sọ pé ẹni yìí ó kó sí nǹkan báyìí ó fi nǹkan báyìí ni àìbò wọn irú ọ̀rọ̀ yìí ti wá jẹ́ táàsùn máa tàbùkù àwọn èèyàn pé ẹ gbogbo ẹ̀ náà nápìlù náà ni wọ́n ń ṣe yẹn ni pé wọ́n lọ ń gbé ọ̀rọ̀ àwọn kò ṣe báwọn fọ́ra wọn ni wọ́n já nǹkan yíyọ fọ́ra wọn so ó ti wá di tá fi ń ẹ sọ fún mi nínú gbogbo àwọn tọ́jú onímọ̀ èwo lọ́jẹ́ sí wípé èwo ni ọmọ ṣe náfìlù nù wọn tíra la kàtẹ́yìn nìsín nígbà tẹ́ ni yọ kọ tíra nìsín àwọn kí ló ń kó wá ọ̀rọ̀ àwọn àbá sunna ń ṣe náfìlù láti ṣe kíni láti fi ìmọ̀ rinlẹ̀ pẹ́lá ìsìn àti wípé ẹni tí wọ́n ń sọ̀rọ̀ nípa rẹ̀ sọ́mọ nàìjíríà ni bèèlé tí ó jọmọ̀ lọ́rin bèèlé tí ó jọmọ̀ àdúgbò wa táàfì mọ́ sí báwọn tó bá mọ́ tọ́jọ́ ń gbé bí àkànnà ṣe báwọn náà ni ó sàlàyé rẹ̀ àwa tábáwọ́ wà ń jìnà àwa wo kí ni àlàyé rẹ̀ tí wọ́n ṣe torí pé tí ara ẹni dọ́dọ̀ tiwa náà àbí àwa wò ẹ wá béèrè lọ́wọ́ ọmọ ìyá wa pé ṣé gbogbo ń tẹ́yìn náà ń sọ yẹn ṣé ẹ̀yin albani wá ẹ̀fí ń ṣe rọ́jù fún Sheikh albani tẹ́yìn náà mú yẹn ṣé ọ̀rọ̀ ànẹ́bì nù àbí àyà kuran ṣé bẹ́yìn náà yẹbi náà gbogbo àwọn àfáà sẹ́yìn náà ń sọ̀rọ̀ nípa wọn àwọn àlèkùwánù mùsùlùmù tẹ́ ti sọ̀rọ̀ nípa wọn rí Hassan al-Banna ni tẹ́rí kútùbù ní tí ẹ̀yin náà lẹ lọ sínú tíra àwọn fúnra yín tẹ́ lọ dáyọ ni àbí nẹ́kìrì lẹ́yìn náà ń ká nǹkan táwọn àbá kọ nípa àwọn tẹ́bí lẹ́yìn náà ń ká àbí nǹkan táwọn ara wọn àwọn àfá àwọn àfá bẹ́ẹ̀ kò yí báyìí sí Ibn Hajar sọ báyìí Al-Imam Nawawi sọ báyìí sẹ́yìn náà lẹ́wọnú Fathul Bari fúra yìí lẹ kàálẹ̀ lẹ́yọ àwọn kí níyẹ fúra yìí ni àbí ẹ kàlọ́dà àwọn àfá kan tásàlàyé rẹ pé Ibn Hajar kó sí ìrìjá sẹ́yìn lẹ wọnú alminhaju títí ma muslim fúra yìí tàbí ṣarhu sahih muslim fúra yìí ni ọ̀rọ̀ ibn hazmi tẹ́ntẹ́n sọ sẹ́yìn náà lẹ wọnú almuhalla fúra yìí ni àbẹ́yìn lẹ wọnú àwọn tíra míì náà nínú àwọn tíra míì fúra yìí tẹ́ ń fayọ ni àbáwọn àfáà ni wọ́n fayọ tẹ́yìn náà ṣe tẹ́yìn náà lọ kàá tẹ́ fi ń báwọn yẹn

nǹkan tó kàn wá ni pé ṣé n tí wọ́n kà yẹn tó correct tàbí ó correct ṣé nǹkan tó wọ́n kà yẹn ṣé ìmọ̀ wà ń bẹ àbí òsì mọ̀ ń bẹ ṣé ẹ̀rí wà ń bẹ àbí òsẹ́rí ń bẹ ìyẹn ló kàn wá kò ń ṣe pé ká fẹ́ wá tàbùkù àwọn èèyàn ká wá ní ẹ ṣe bí wọ́n ń ṣe nọ́kìlù náà ni ṣe bí nǹkan táwọn kan kọ ni wọ́n ń kà so ó túmọ̀ sí wípé ìmọ̀ ká nǹkan táwọn kan kọ́ ń ó ti wá di àbùkù báyìí so káwọn náà wọnú káwọn náà Kùránì straight káwọn náà hadithu straight ṣe bí nǹkan tí ṣe bí irú nǹkan tí àbájàbàtà ń sọ náà rí yìí sí so gbogbo rú àwọn nǹkan yìí rèé àwọn nǹkan tó yẹ sí pé ẹ̀dàkùn tó ọlọ́run ọba ẹ ká máa wòye sáwọn nǹkan yẹn àwọn ọ̀rọ̀ yẹn ó àwọn ọ̀rọ̀ yẹn ń púpọ̀ àwọn ọ̀rọ̀ yẹn púpọ̀ yìí sí àwọn tó yìí ń sọ̀rọ̀ yìí wàláì àwọn ọmọ ìyá wa tó o tó yẹ sí pé wàláì wọ́n láwọn ìgbìyànjú tí ò wọ́n wá di ọ̀rọ̀ halabi ò halabi ń sìn torí pé ẹni yìí ẹ ti láìkì ẹ̀ torí pé ẹni yìí ẹ ti súnmọ́ ọ̀rọ̀ wá fẹ́ dàrú ọ̀rọ̀ wá dàrú máa lọ́wọ́ níbi ọ̀rọ̀ halabi ẹ má ṣe ká gbàgbé wípé bọ́ọ̀rọ̀ ṣe dàrú máa kan lọ́wọ́ tá ń pè wọ́n ní àwọn almutaasifu nínú ẹniyàn tó táwọn náà láìkì àwọn dàkátì àwọn parafisa o bọ́ọ̀rọ̀ tí wọ́n náà ṣe dàrú rẹ̀ táwọn náà fẹ́ gbà o the same ẹ̀sìn wa ẹ jẹ́ ká kíyè sáwọn nǹkan wọ̀nyí àwọn nǹkan wọ̀nyí ó ń ran ìbàjẹ́ lọ́wọ́ púpọ̀ tí bá ń sìn bó tilẹ̀ jẹ́ sí pé àwọn ọmọ ìyá wa tó ń sàwọn ọ̀rọ̀ yìí mo tún sọ àwọn tó ń jẹ́ àfà súnnà dáadáa ni wọ́n tó yẹ sí pé ìgbìyànjú wọn lórí ìdáàbòbò súnnà yìí wallahi kò kéré o wọ́n ti ṣe iṣẹ́ gan lórí ìfisúnnà yìí rinlẹ̀ tí bá ń sìn ṣùgbọ́n lórí ọ̀rọ̀ yìí rèé wọ́n gbé gbági lórí ọ̀rọ̀ yìí rèé

lẹ́yìn pé mo sick ṣe pé mo sick lọ fáwọn àwọn táàmù kí a ti mo ṣe jùmọ̀ rẹ̀ sọ yẹn ní látẹ̀ àwòkọ̀tà sí àbí lẹ́yìn ìgbà yẹn àìkó tó wá fún lẹ́yìn ìgbà tí mo tọ́lọ̀ ní kí àlàáfíà dé tán àìlá kí a máa fi tàṣájúdù ti sọ́dọ̀ kí a máa sọ wípé ṣéèkì ìrọ̀bí ẹ̀ tàṣájúdù wà lára wọn torí ọ̀rọ̀ ṣéèkì Albani ọ̀rọ̀ yìí kọ̀rẹ́tì rárá tàṣájúdù wà níbi wọ́n hájú ìṣẹ́rọ́jù ẹ̀ eh, mọ́n hájú ìṣẹ́rọ́jù fáwọn àwọn èèyàn tó bá yapa tàṣájúdù wà ń bẹ̀ nígbà ní ọ̀rọ̀ yẹn ò correct nítorí pé àtàṣájúdù ká lè kókó mọ́ ẹni tó bá yapa súnà èyí ń wà ní súnà o kódà ma ń kọ́bà ní kò ń ṣe mazamba nǹkan tí ó jẹ́ nǹkan ẹ̀yìn ni nítorí pé kódà tó bá rùn àwọn sálà Abdullahi bin Abbas wọ́n ni wà kana shadidan ala ahli al-ahwa ọ̀rọ̀ tí ń bọ̀ wá lórí yẹn máa padà kọ́ àwọn gbólóhùn táwọn àfá ìjọun tán máa ń lò fáwọn oníbídí àwà káwà wò bóyá Sheikh Rabi ní wọ́n ní tàṣádù níbi ìṣẹ́rọ́jù fáwọn tó bá yapa ni àbí mẹ́lájú tálàfì gẹ́gẹ́ ló gbé nǹkan yẹn wá torí pé àtàṣádù rẹ̀ tàṣájúdù kìí ṣe nǹkan tó lè mútùlákọ̀ nǹkan tá bèèrè ní wípé ṣé nǹkan tẹ́ni tàṣájádà lé lórí ṣé nǹkan tó ṣe tàṣájádà lé lórí ni àbí kejì nǹkan tó yí tàṣágára rẹ̀ ó kẹjọ́ jẹ́ fún yín lápèjúwe Sheikh Albani gẹ́gẹ́ táwọn gan sọ wípé tàṣájúdù wà nínú ọ̀nà tí Sheikh Rabi ma fi ń ṣe rọ́jù fáwọn èèyàn tàṣájúdù wà bí ọ̀nà tí wọ́n náà ó jẹ́